sòbébìrà ń túmọ̀ òfin ọ̀nà fún yín àti àwòrán yìí ń túmọ̀ sí pé a gbọ́dọ̀ dúró níbẹ̀ ó di dandan fún mi kí n dúró díẹ̀ ní ìkóríta màá sì fi àyè sílẹ̀ fún àwọn ẹni tí ń bọ̀ lórí ọ̀nà láti ìhà ọ̀tún àti ìhà òsì mi.